èmi ò mọ̀ ìwọ ò mọ̀ àwa ò mọ̀ bínú ti rí oníkú ló mọ̀ ká láṣẹ ń pé ìmúnikàtí kò jẹ́ ká gbóhùn àṣẹ mi èmi ò mọ̀ o ìwọ ò mọ̀ o àwa ò mọ̀ wẹ́ níbí a ò mẹ́ níbí o a ò mẹ́ níbí yẹ là ṣe ń pè ímú níkà là ṣe ń pè ímú níkà tó jẹ́ ká gbóòórùn àṣebí àtẹ́ni tí wọ́n ò àwa ò mọ̀ pé wọ́n níkà àmúlétí wọn ò àwa ò mọ̀ pẹ́ níbi ni wọ́n jẹ́ wọ́n fojú jọ rẹ̀ ṣùgbọ́n. aláwọ̀ àfààní àwọn ẹ̀jọ̀ òyà yìí ni wá ò ara kó yíyọ síbi tó ti yẹ yín àṣà pé wa la péjú ta pé sẹ̀ lálẹ́ yìí. torí ọ̀rọ̀ kan tó ń ṣẹlẹ̀ bíbá ló yẹ kí bìlíìfù òwe Yorùbá tó sọ pé àpájọwọ́ la fi ṣe kí n la fi ń àbí sọ̀rọ̀ ẹ ṣe gan ọ̀rẹ́ mi wọ́n náà sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí tí ò bá sí ẹ̀yìn kò ní sí pé à ń celebrate lẹ́yìn torí pé ti decide láti endorse babe mi ẹ decide láti support ẹ that's why ti everybody táwọn fans yẹn àwọn èèyàn yín náà tán fi vote mi òun dẹ̀ ló fi win tó fi di pé à ń celebrate lẹ́yìn so let's just have some fun. sorry sorry sorry sorry Angela. Emi ò ní much láti bá ẹ because ìwọ fúnra ẹ mọ̀ pé <laughs> sis tó wà lẹ́nu kan tó bí ẹ sáyé náà èèyàn ti ń jẹ Miss Universe ó dẹ̀ tún wọnú ọgbà yẹn àwọn èèyàn ti dé post lẹ́yìn tó wọnú ọgbà yẹn bẹ́ẹ̀ àsìkò tiẹ̀ lélẹ́yìí má fọ́n bò try lati reason lórí pe kini ni mo lè ṣe tó máa yàtọ̀ kí ni mo lè ṣe tó máa unique don't fumble do not fumble okay. I love you all. Thank you very much. Like, God bless you all. And mo dé fi àkókò yìí ṣe ìlérí fún everybody. I will never disappoint you. I love you. Kati Banjari Koko Kakima Tileka Oemi Yefia Temi Oemi mo mọ e bí fẹ́ ti burú tí ìfẹ́ tán gba ẹ́ bàbá ní pé kádìjú kó ní burúkú kọjá kẹni bí ó lọ tẹni rere bá lọ́lọ́ nǹkan náà. ṣùgbọ́n bàbá ní pé kádìjú kó ní burúkú kọjá kẹni bí ó lọ tẹni rere bá lọ́lọ́ nǹkan náà. Valley Valley. Kúkú kú abára ní iṣẹ́ kò ṣe é kàn. Odò ọba kún kò ṣe rọlù. Ṣùgbọ́n bàbá ní pé ká díjú kó kẹ́ni burúkú kọjá kẹ́ni bí ó lọ tẹ̀ni rere bá lọ́lọ́ nǹkan náà. Mani Basti. ẹ̀rù ìfẹ́ ń bà mí o ẹ̀rù ìfẹ́ ń bà mí o odò tó dákẹ́ rọ́rọ́ ni ṣùgbọ́n ó lè gbé ni lọ. tó dákẹ́ rọ́rọ́ ni ṣùgbọ́n ó lè gbé ni lọ. wọ́n tọ́jú ẹni kú ṣùgbọ́n ó lè gbé ni lọ. ẹ̀rù ìfẹ́ ń bà mí o ẹ̀rù ìfẹ́. báyìí ó yé mi. Ìfẹ́ korò bí ewúro. Ìfẹ́ korò bí ewúro. Àwẹ̀ má fi tiẹ̀ kó bá mi. Ìwọ̀n ń pọ́n fẹ́ èmi lèrè máa rí wí ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀. ìwọ ń sọ̀rọ̀ ìfẹ́ ṣé morúkọ tí ìfẹ́ ń jẹ́ rí rí ẹ má bá mi rí tèmi yé mi bẹ̀bí mi lèrè máa rí wí ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀. ìwọ ń sọ̀rọ̀ ìfẹ́ ṣé morúkọ kakati kanjawi koko kakimas dileka oemi yestia before we all go separate ways kariye birama salia kariye va Whoa, whoa. she do Kawa mona And you, what are you still doing? Uh, um, <coughs> I mean, I mean, it's for your, your safety of world. I mean, safety of life. Your life, Are you in stranger. Life and ta official gate. Ah, he ìbá ṣe pé Olúwa ń sọ ìlú to àwọn tí ń sọ ti ṣe lásán. Ọlọ́run kò sí nǹkan kan pẹ̀lú gate inú ilé gangan ló má tà sí mi stranger lórí ìjókòó pẹ̀lú nínú ilé wọn lè lọ. you must be very stupid now this is the way of ẹ̀yà ìta. padà sí post ẹjọ́. kí n fi ilẹ̀ pẹ̀lú stranger. Stay there. What are you doing here? Yeah, actually, mo gbọ́n pa nǹkan tó ṣẹlẹ̀ sí boyfriend ẹ̀. I swear to God, that's so disheartening. May his soul rest in perfect peace. You know, láti be four days náà ni mo ti ń pe aago ẹ̀ tó ti pick calls me. Is this part of our agreement? Actually, no. But then, ọmọ, èèyàn ẹlẹ́ran ara ni running before. I have blood running through my veins. Even tí o bá tẹ ẹṣin kan tá trust me, tó bá jẹ́ pé èmi jealousy. I mean, vice versa, you check on me, ain't you? Larry, thank you. Now this is the way out òṣà òkè tá a. kó hà. tá a wá tá a. táwa sì tọ́nà bàbá ọ̀run àtòrí ọba ara ṣe ti lówó ní ẹ sì gbáko bẹ́ẹ̀ bá pèèyàn bẹ́ẹ̀ déèyàn pèèyàn báwọn àwọn olówó ni wọ́n máa ń sakọ tí wọ́n gbà gò àbẹ́yìn jẹ́yàn gbèsè ni èmi gangan lèmi èmi tí mò ń sọ̀rọ̀ mọ́mọ́ ara mi ilé mọ́mọ́ mi èmi dìmáà náà ni ẹ̀mẹ́ni jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run jara wọ ẹ̀bọ ti jara wọ mi ẹ mọ̀ mi I'm the CEO of uh, eh, ilé àwọn Anjọ́lá. I mean the chief security officers eh, àwa là ń sọ gbogbo ẹ̀mí family kì àwọn. tí mo bá yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tí mo pè yín stranger ẹ̀ tí wọ́n ti. kò sí kò sí no problem no problem mm. eh, kọ́ má bàa tún sí náà ni ara ń jọlá òyà yes malaria seriously ọ wá ní pé kí n bá wọn pe àwọn ọ̀rẹ́ òun àti wá pè wọ́n lọ́tún lọ́sì àti pé ẹ Máyọ̀wá ìyún ti lọ Òṣogbo Òṣogbo ẹ nílùú Àtaọ́jà lọ́hùn lẹ́yìn náà àtúnwá pe ìkejì rẹ̀ náà àlíà ìyún náà ìyún ò tiẹ̀ gbá góńtì ẹ̀ ṣùgbọ́n kàn mí nígbòrè ní ọ̀lọ́ ẹ̀ ẹ̀ tó wá kẹ́yìn rẹ̀ ní sùúrù wọ́n wá ní kí n sọ fẹ́yìn wípé kẹ́yìn kú wá báwọn ra oògùn bà kẹ́ báwọn rà wá ẹni tí ó rògùn bà wá náà ni wọ́n ń wá oògùn malaria àti energizer ọ̀tàn ní tí wọ́n ní kẹ́ báwọn rà nù ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọpọlọ tèmi èmi wá ń já ẹ̀yìn nìsín pé kẹ́ rántí ra rọ́ọ̀bù sí yes yes i mean it rọ́ọ̀bù gbogbo ẹ̀ náà ló ní sẹ́tí ṣe ìṣẹ́rí bí èèyàn bá ẹ̀ gbọ́ sẹ́rẹ́ni tí ó bá nímọ̀ lérí àbáhùn tó tútù mú báhùn bẹ́ẹ̀ bá mú rọ́ọ̀bù tẹ́ bá kó pa lójú kó pa lá gbogbo abẹ́ ẹgbẹ́ àyà rẹ̀ báyìí tẹ́ bá kó rọ́ọ̀bù pa ẹ rí i pé lọ́wọ́ kan ni bàá lọ. àrídì bá ń lọ ẹ má wàá ó pẹ́ ọwọ́ tètè ẹ dákun o ẹ ló pé èèyàn lọ́rùn the strangers strangers. ẹ lọ́run jẹ́ kẹ́nu ó kú kó bá lu ẹ̀ àìsàn sì máa rán mi sí i èmi sì ti ń bú mo ti pẹni ẹlẹ́ni sí ń jà látàárọ̀. ṣé wọn morúkọ tí ìfẹ́ ń jẹ́ ẹ má bá mi wí èmi yé mi bẹ̀bí mi lérè má rí wí ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀. leka oye mi ye ìyá. tèmi yé mi wáwá oye mi èmi mo mọ bí fẹ́ ìfẹ́ tán gba èèkàn e tálámọ̀ tó fẹ́ ní dénú. Emi mo mo fi ń hùwà o bẹ́ẹ̀ bí mi lè máa rí. Some say love is wicked. Some say love is beautiful. Some say love is an illusion. But I'm so confused. Truly, love is inevitable. Oh, yes, I know. But would you love me the way I love you? Would you stay with me in times of pain? Would you live with me in times of sorrow? Or would you be my seconds if I'm ready to be your minute? Would you be my Romeo if I'm ready to be your Juliet? Ẹ̀rù ìfẹ́ ń bà mí o, ẹ̀rù ìfẹ́ ń bà mí o, odò tó dákẹ́ rọ́rọ́ ni, ṣùgbọ́n lè gbé ó tọ́jú ẹnìkan ṣùgbọ́n lè gbé ni lọ ẹrù ìfẹ́ ń bà mí o ẹrù ìfẹ́ ń bà mí o sàkíyè máa sì sìgá mi àká máa yí ṣe Tiż będzie ẹ má bá mi wí tèmi yé mi rẹ̀ mi lèrè má rí wí ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀. ìwọ ń sọ̀rọ̀ ìfẹ́ ṣé morúkọ tí ìfẹ́ ń jẹ́ rí rí kókó ká máa sílé ká ó yé mi yé sí tèmi èmi mo mọ bí ìfẹ́ ti burú sí ìfẹ́ tán gba èèkàn tálámọ̀ tó fẹ́ ní dénú èmi mo mọ mo fi ń hùwà báyìí o bẹ́ẹ̀ bí mi lè má rí rí. Oye me, oye me, tell me. Some say love is wicked. Some say love is beautiful, some say love is an illusion. But I'm so confused. Truly, love is inevitable. Oh, yes, I know. But would you love me the way I love you? Would you stay with me in times of pain? Would you live with me? In times of sorrow, oh, would you be my seconds? If I'm ready to be your minute, will you be my Romeo? If I'm ready to be your Juliet, ẹ̀rù ìfẹ́ ń bà mí o, ẹ̀rù ìfẹ́ ń bà mí o, odò tó dákẹ́ rárá ni, ṣùgbọ́n lè gbé mi lọ, mo tọ́jú ẹnì kan. ṣùgbọ́n lè gbé ni lọ ẹ̀rù ìfẹ́ ń bà o ẹ̀rù ìfẹ́ ń bà tó dákẹ́ rọ́rọ́ ni ṣùgbọ́n lè gbé ni lọ. Wọ́n tọ́jú ẹni kú ṣùgbọ́n lè gbé ni lọ. Ẹ̀rù ìfẹ́ ń bà mí o, ẹ̀rù ìfẹ́ ń bà mí o. Ìfẹ́ dùn bí oyin. Ẹ̀rù ìfẹ́ ń bà mí o, ẹ̀rù ìfẹ́ ń bà mí o. Odò tó dákẹ́ rọ́rọ́ ni ṣùgbọ́n lè gbé ni lọ. What if tí mi ò bá act mature lọ́jọ́ rẹ̀? Bó ṣe ní bá mi sọ̀rọ̀ mọ́ ni lẹ́yìn ìgbà tó ti rí nǹkan tó jẹ́ wa. Tójú mi, I don't get, mú tójú mi kúrò tójú mi. Hey babes, I got my high, you know what I'm <laughs> saying? I do. Yeah, but then, jokes apart, yeah. Um, lóòótọ́ àti lódodo mm-hmm. èmi náà ti yóò fẹ́ from the very first moment I set my eyes on you èmi náà kàn ṣe bí ọkùnrin ni wọ́n ṣe bí alára yìí nù àmì know all men are egocentric yeah. <laughs> What makes you smile? Yeah, it's nothing. Fine. Mm-hmm. Tell me, what makes you smile? I just thought about something randomly. I mean, well, it's past already. Never mind. Tell me. If you insist. Mm-hmm. Um, mo kàn rántí ijọ́ tí mo pàdé ẹnu campus tí mo pè ẹ́ tí o fún mi nígbà. Láńre, why ṣe obìnrin? After all, mo sì bẹ̀ pé kó má bẹ̀rù sí I'm sorry. I'm sorry. Hmm? Well, èmi náà ò fi ṣe bínú. Mi ò bínú. But then you know there's this thing, it's easier said than done. You know, àfi tí yàn about fọ̀mátì orí yàn ló máa dé pé máa I would always remember, the only thing is I can assure you that it's gone, I mean it's past, I'm forgiving you. Yeah. Keep me peg for that. I just give you a peg. I need my two because I'm jealous, darling. Okay, do you want some blue? Like Oh, yes. come on! Yes. I don't want a peg. <laughs> oh. Okay, now let me put my serious with cool. Thank you. <laughs> uh My question is, pra ìṣẹ́jú mi tó dáa. ìfẹ́ dùn bí oyin ó dẹ̀ tún korò bí àgbélébù ni lọ́rọ̀ ìfẹ́ rí ó dùn ó tún korò ó dùn ó tún korò ó dùn ó tún korò ẹ̀dá Some say love is wicked. Some say love is beautiful, some say love is an illusion. But I'm so confused. Truly, love is inevitable. Oh, yes, I know. But would you love me the way I love you? Would you stay with me in times of pain? Would you live with me? In times of sorrow, oh, would you be my seconds? If I'm ready to be your minute, will you be my Romeo? If I'm ready to be your Juliet. Ẹ̀rù ìfẹ́ ń bà mí o, ẹ̀rù ìfẹ́ ń bà mí o, odò tó dákẹ́ rọ́rọ́ ni, ṣùgbọ́n lè gbé mi lọ. Mo ò tọ́jú ẹnìkan, ṣùgbọ́n lè gbé mi lọ ẹ̀rù ìfẹ́ ń bà mí o ẹ̀rù ìfẹ́ ń bà mí o. takiye máa sì sìgá ní àká. Lord. agbórun àṣebí. you ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ò yẹ àwùjọ ṣe ṣí àṣì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ò yẹ làwùjọ ṣe ṣí àṣì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ò yẹ làwùjọ ṣe ṣí àṣì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́. èmi ò mọ̀ ìwọ ò mọ̀ àwa ò mọ̀ bínú ti rí oníkú ló mọ̀ ká láṣẹ ń pé ìmúnika láṣẹ ń pé ìmúnika tí kò jẹ́ ká gbóhùn àṣẹ mi. ṣe ń pé ìmúníkà tó jẹ́ ká gbóhùn àṣebí àtẹ́ni tí wọ́n ò àwa ò mọ̀ pé wọ́n níkà. àmúlé tí wọ́n ò àwa ò mọ̀ pé níbi ni wọ́n jẹ́. wọ́n fojú jọ rẹ̀ ṣùgbọ́n ta ni wọ́n. ṣí ọ sí ọ̀dàlẹ̀ rẹ̀ ò yẹ láwùjọ ẹ ṣe ṣí ọ sí ọ̀dàlẹ̀ rẹ̀ ò yẹ láwùjọ ẹ ṣe ṣí ọ sí wọn ò àwa ò mọ pẹ́ níbi ni wọ́n jẹ́. ojújọ rẹ dùnmọ́ tani wọn o èyí mú nìkan yóò jẹ́ ká pòrùn àṣebi ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ò yẹ àwùjọ ṣe ṣí àṣì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ò yẹ làwùjọ ṣe ṣí àṣì. jẹ́ kí n I mean if that would make you listen to me please. I mean it's stand up ṣé bí ìwé mo ní today. dìde dìde sókè. Okay. Oh yes. Um, I just want you to please forgive and forget everything that has happened. ìgbà tí wọn bá ti fọ máa sọpọlọ mi. Everything happened is here. And besides, you are not the one to tell me. After mo ti kúrò lórí ìyẹn ti pẹ́ ní ti ẹ̀rù. But kíkẹ́ mi pẹ̀lú ẹ̀fẹ́ ra wọn it is not possible. possible. Larry, I don't love you anymore. just just look at it from this angle I mean káàkó go gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn every day. fún ìdí kan tàbí kejì ni I mean in a situation whereby you get to the tí ó máa ń ṣàbúrò mi kọ́. ìwọ ló gbọ́ nǹkan tó ń sọ tí Yétúndé ò bá kì í ṣàbúrò ẹ̀ ń kọ́ okay Yétúndé ti jábúrò ẹ̀ sí what can I do. please forgive. forgive. Sorry. Sorry, please ìwọ ò mọ̀ àwa ò mọ̀ bínú ti rí oníkú ló but the moment tí mo ti mọ̀ pé Yétúndé ló wà ní gbogbo ló wà behind everything tó ti ń ṣẹlẹ̀ sí mi látọjọ́ yìí I don't love you anymore the love flew away. Harry, I don't love you anymore. I don't. survive.